aláròye máa wí o. wàhálà ńlá leléyìí o wọ́n jí ìyá àbejì àtàwọn ọmọ ẹ̀ mẹ́ta gbé iléeṣẹ́ ọlọ́pàá agbègbè kan tí wọ́n ń pè ní kọ́rfí níjọba ìbílẹ̀ kọ́rfí nípínlẹ̀ Katsina tí láwọn ń wá ìyá ìbejì kan abilékọ Samaila Lilia àtàwọn ọmọ rẹ̀ mẹ́ta táwọn ajínigbé jí gbé lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún yìí aláròye gbọ́ pé kò tí ì ju oṣù kan péré lọ tí ìyá ìbejì náà ṣẹ̀ṣẹ̀ bí àwọn ọmọ ọ̀hún tí wọ́n jẹ́ ọkùnrin kan àti obìnrin kan ọjọ́ àìkú Sunday ni àwọn jàǹdùkú kan yá wọ inú ìlú wọn tí wọ́n sì ṣòro bí agbọ́n fáwọn èèyàn ibẹ̀ ó ṣeni láàánú pé lásìkò ìkọlù náà ni wọ́n jí ìyá ìbejì àtàwọn ìbejì rẹ̀ pẹ̀lú ẹ̀gbọ́n àwọn ìbejì náà àti àwọn ará ìlú míì gbé sá lọ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún sọ pé mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà làwọn ajínigbé náà ń béèrè owó tí wọ́n ní kí wọ́n lọ wá wá káwọn tó lè jọ̀wọ́ àwọn aráàlú tí àwọn jí gbé. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.